amọtí amọtí. ṣé ẹ jáwé ẹgbẹ́ ìfẹ́nu sí kiri mú yín. àwọn ọmọ rẹ sọ kọ̀ọ̀kan àtọ̀ àbọ̀. bàbá bàbá bàbá. ìgún ìgún fóònù ẹ̀ríngì. ọmọ mi ò ní mo ṣe rí gbogbo ìgbà ni ṣé àárín bí ti fẹ́ pé kò ní. ó dà kan náà ti pé kò. sir. wàá lead wàá ní prayers but before then wàá ní praise and worship song. Mùmínà bí mo ṣe ń fẹ̀gbẹ́yìn bàbá. Kí ni? Ìyàwó ọ̀nàrẹ́bù. Ah! Màdàmú màdàmú. Bọ́dà tí wọ́n fẹ́ ní ìsìnkú, a ní mo jẹ̀ dàbí. Ìyá pàṣẹ. Nígbà tí a wọlé ìta, mo sọ fún gbogbo wa pé one big family. Ẹ̀gbọ́n tó yẹ kí Tóbi sì máa dáhùn sí wọn sáà. Ah! Báwo? Yes <laughs> Àwọn woman leader wa nìyẹn. Eh, Akérèkọ́lù small body movement. mo promise ẹ pé tọ́lá bá ti dé báyìí and still you ma fẹ́ lórí. Ah, àbọ̀ ọkọ yẹn ò yọ bọ̀bọ̀ ọkọ wọn là ń mẹ̀ gan ọmọ yẹn ń lẹ̀ ọlọ́run ọmọ yẹn ń yọ jù. Christopher kí ni problem ẹ náà. chile ti ní. ilé tí mo wò ni òun òun out loud ó tún yọ sọ wípé sọ ẹ ṣe òkè òjẹ́ kò ṣeré ikú kò ṣàrùn. ẹnì kankan ò kó ní gbogbo àtàwọn àtẹyìn. ní ọjà kan sọta wálẹ̀ ìjẹsìn títí yẹn tó máa bó nínú ìtọ́nà wàá fi fíìmù èyí ẹ̀sìn wàá rí èrè yẹsùn. tó bá yà sóró rẹ. ǹdọ̀gbẹ́ pípọ̀ ìlànà tó gbé mi wà aggressive tó fẹ́ dì náà ní right. dam. lórí. mo ní kẹ́ gbádùn ẹ̀. ìyàwó. mo fún yín gbogbo tó bá wọn ẹnì kan dé corporate pẹ̀lú ọ̀gá àpéwọ̀n ló ń ṣe. Ah, ọmọ mi ń gbèsè sí ajá slap me. ọ̀yá mi abára. the reason why tẹ́ni fi lọ pẹ̀lú eléyìí ni pé this one is casted everybody mọ̀ pé honourable ló ní mọ́tò yìí. big fan ni. ló jẹ́ ọ̀yà rẹ̀ yìí. mi ò mọ̀ pálí àyẹ̀lẹ̀ mọ̀ ń hello ló ti drop ẹ̀. Eh?